You're welcome to Fejus Baba TV Yoruba, an annex to the Fejus Baba TV that you all know. A channel where you get to watch our inspiring movies in Yoruba language. I'm happy to welcome you to this channel, Fejus Baba TV Yoruba. What do I want you to do to me today is this click on that like button. Don't forget, as I warn you there, I warn you here, click on the like button, click on the subscribe button, click on the notification bell, recommend this channel to others. I also want to know where you came from. Are you a new viewer who just discovered this channel and have not even discovered the major headquarter channel? Did you just discover this channel? Let me know in the comment section that you are an entire new viewer. Are you from the headquarters? Did you travel down from Fejuzapa TV to come to this channel to also subscribe and watch and join this family? Let me know that you came from the headquarters. You're right there, I'm from the headquarters. Whether you are a new viewer or you're from the headquarters, endeavor to watch these movies, click the like button, and subscribe to this channel so that YouTube will recommend this to several other people. Fejosbaba Baba TV Yorùbá ìròyìn ṣe tó ní ọgbọ́n àti ìròyìn sí nínú ẹ káàbọ̀ ẹ kú ètò ẹ múra àti wo sinimá tó tó fakọyọ tó ṣe gbàgànà tó ṣe clever yes yóò dára God bless you. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé ẹ̀yin tí ẹ̀ ń wò mí níbi ìsọjí àbí nínú church hmm. ẹ máa wò pé kí ló dé tí ojú mi fi rí bí ó ṣe rí yìí ẹ dẹ̀ ti rí oríṣiríṣi pépà nílẹ̀ẹ́lẹ̀ orúkọ mi ni arákùnrin Fejosbaba olùkọ̀tàn ni mí bẹ́ẹ̀ ni mò ń darí eré oníṣeré onígbàgbọ́ ni mí pẹ̀lú mò ń kọ̀tàn mò ń darí eré tí ọlọ́run sì ti lo ìtàn mi láti ṣe ìjìrì ọkàn ní nàìjíríà àti nílẹ̀ òkun lókè òkun lọ́hùn àsìkò wa tó láti kọ ìtàn kan fún ẹgbẹ́ kan tí. Ti olúwa lù mí láti dá sílẹ̀ ìyìn giant drama army gda bá lọ síwájú olúwa bí mo ṣe máa ń lọ síwájú rẹ̀ tí ó sì máa ń fún mi ní ìmísí lórí àwọn ìtàn tí mo máa ń kọ àmọ́ lọ́tẹ̀ yìí kò bá rí bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú mi láti kọ ìtàn bí ó ti máa ń dá mi lóhùn pàbó ló já sí òun lè ṣe rí oríṣiríṣi rough papers nílẹ̀ lẹ́ka kiri wọn làwọn àgbà fi sọ wípé àtìrámọ gàgà kì í ṣẹ̀yìn ìkànnà bí ìkà bá ṣe ọlọ́run tó ń fún mi ní ìmísí kò sí tàn kan tá a lè kọ. ìgbà tó wá yá tí mo wojú ọlọ́run tí mo gbàdúrà tó olúwa fún ó ní ọmọ ìtàn kan bẹ tí mo fún ọ lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn díẹ̀ ó ti lọ bí ọdún mẹ́fà nísìnyí sí méjì mo ní kó kọ ìtàn yìí kó o yà á kẹsì máa pín lọ́fẹ̀ẹ́ fún àwọn ará ayé kí wọ́n wò ó hmm. mo sì kọ ìtàn yìí lóòótọ́ mo rántí ìtàn náà mo kọ́ nígbà yẹn kódà yà nígbà yẹn náà àmọ́ fún ìdí kan tàbí òmíràn ìtàn náà kò lè jáde mo bá wọnú ilé lọ mo tú gbogbo inú yàrá pé báwo ni mo ṣe lè rí kọ́ọ̀pì tàn yìí nígbà tí mo tú yàrá tí mo tú yàrá mo pàpà rí ikú ti jẹ́ aáyán ti yàgbẹ́ sí yánkanyànkan ni mo wá mú ìtàn náà wá sí orí tébù nígbà tí mo ka ìtàn yìí ni gbogbo àwọn nǹkan tí ó wà nínú ìtàn wa ń wá sí inú ọpọlọ mi tí mo wá rántí gbogbo àwọn àwọn plot àwọn suspense àwọn intrigue àti àwọn scenes àti àwọn casting tí yóò jẹ́ kí ìtàn náà kí ó kí ó kí ó kí ó yẹ kó yanrantí kó yanrantí mo wá mo wá mú ìtàn náà mo wá tún kọ mo tún ìtàn náà kọ mo tún ìtàn náà kọ sínú ìwé tuntun bí mo ṣe wá ń kọ ìtàn náà tí mo tí mo múra ti kọ ìtàn náà ni ọgbọ ọmọ ẹgbẹ́ mi kan wọlé sí àsìkò yẹn èyí wọn àṣex bàbá tí mo sọ̀rọ̀ yẹn fún nígbà tó wọlé ó wọlé tó bá mi lórí pé mò ń àṣẹ̀ṣẹ̀ parí lókèsàn àwọn ẹgbẹ́ kan ni tí a sì ń múra láti lọ lókèsàn àwọn ẹgbẹ́ mìíràn ni àṣex bàbá wọlé ó wá sọ fún un tó ló wá sọ ní nípa iṣẹ́ fẹ́ yà pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí a tó ti fún wa tẹ́lẹ̀ yẹn ló ní ká yá pé tá a bá sì ya iṣẹ́ òun kò ní fún wa ní iṣẹ́ mi láti yá wọn ni mo wá mo wá jókòó tí mo ń kọ ìtàn yìí èmi ò mọ ìdí pàtàkì tí ọlọ́run fi fi fi yarí pé àfi lá tí n bá kọ ìtàn tó ti kọ́kọ́ fún mi kó tó fún mi ní ìtàn míì ìmọ̀dí àmọ́ ńgbà tí mo kọ́ mo mọ̀ pé ìtàn yìí ìtàn pàtàkì ni tí ó ṣe ayé ẹ̀ rere ó ní mission kan tí ọlọ́run fẹ́ jẹ́ kí ìtàn náà ṣe òun ni ó ṣe ní kí n kọ́ gẹ̀dán mo ṣe two best níjókòó tí mò ń tún kọ́ ní ìtàn náà ó máa ṣe ayé ẹ̀ ní rere nítorí náà níbi tó bá wà jókòó dáadáa bó ta fẹ́ san ní ìtàn yìí kì í ṣe mẹ́sẹ̀gì orí mi o kì í ṣe mẹ́sẹ̀gì orí ìfẹ́ Jose bàbá mẹ́sẹ̀gì àti ọ̀dọ̀ ọlọ́run fresh gbogbo àti òkè wa ló ti wá àkórí ìtàn náà nígbà yẹn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ la pè a ò sì yí padà ẹ̀jẹ̀ aláìṣẹ̀ náà ni ìyẹn ṣe púpọ̀. sì tó bóde náà hmm, irúkìrú ọ̀kọ̀ọ̀kọ̀ lápọ̀ bọ́ọ̀ta bí ọba àjọdò lọ sódìgbòdò bá tó rú. ó dà ń so. Sure. gbogbo wọn ló máa ń kí ló sànù ayé. kí wàá kí ni ìtumọ̀ tán wọn sàn ṣé mo jọ́ lọ́kọ̀ọ́ ìsọlódò ìsọlódò. wọ́n ah, ah, ti máa ṣe díẹ̀díẹ̀ náà nu wọ́n ní mẹ́mọ̀ tí mo rí gan tí fi ń bọ̀ ọrin. Oh, ó ṣe rẹ ti sú mi. mo bá sọ pátì pàṣọ pátì ní ìdọ́ni kí n bọ̀ ọrin. wọ́n padà wọ́n padà padà bó ti dọ́dọ̀. ó kú ẹbẹ̀ mi ni. wọ́n kú yà. tọ́ǹso. mẹ́rẹ̀ ọjọ́ tó ọ. dáradá ó bẹ̀rẹ̀ ẹnu. ó yá yá yá dánló dánló. tó dọ̀ wá ń jì sí i. Àràkẹ́ ah, kí á ní ó ń ṣe. gbogbo ara mọ̀ yìí pé àkókò tá a bọ òṣàgbémọ̀sánlẹ̀ ti tó tá a bá ń tara wá jẹ ni olúwawo olúwawo bá a rí gúnugún à lè ṣẹbọ bá a rá kàlàmọ̀gbò à lè sọ̀rọ̀ bá a bá rí wọlé wọ̀de à lè yọjú sọ́ba àbí mo ti wí kábíyèsí o òṣàgbémọ̀sánlẹ̀ ní ní bẹ́ẹ̀lẹ̀ tí ó hó yìí bá a bá rí ìlú ká lè pé gbẹmọ sẹ́lẹ̀ ò lè jáde débi pàábọ̀ àbí. bẹ́ẹ̀ni ikú ṣe pé àti ìròhùn ètùtù kóró gbá ọ lẹ́nu ẹ̀yin méjèèjì kóró gbá ọ lẹ́nu yín mo sọ bẹ́ẹ̀ irú àròkàn wo lèyún àbí irú àfi ọgbọ́n bá ní sọ̀rọ̀ wo lèyún sọ́dọ̀ mi lẹ máa ń gbé lù ká lè gbé sí ni àbí gbàtẹ́ tí ń bò ṣàgbémọ ilé mi lẹ máa ń gbé ni ẹ wo òrìṣà gbẹmọsán lẹ́sẹ̀ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. olùwàwò gangan bí òkè ọkùnrin mẹ́ta bójúbójú oníbòjú nánínáni tí ń na jàǹdùkú sínú ilé wọn ọ̀dájú ọmọ tí ń pààyà ẹlẹ́kùn kọjá ṣèyí dà ó ràn wá lọ́wọ́ ni a ò sọ wípé a ò ní a ò ní gbé ètùtù àmọ́ báwa bẹ òrìṣà gbé wọn sánlẹ̀ kí ó fún wa ní àsìkò àṣà àṣebáyé lẹ́sìn. ẹ ti tọ́ òrìṣà gbémọ̀sọ́lẹ̀ ń sùn òun lẹ ṣe rí gbogbo rògbòdìyàn tí ń ṣe ń lù kálẹ̀ pé ẹ ò sì tì rí nǹkan kan ó dàbọ̀. Ah. ọ̀tún ah. ládọjà hmm. ẹ ṣe jẹ́ ó lọ hmm. ẹ bá ti bẹ́ẹ̀ ah. kábíyèsí òye sẹ́ẹ́ àgbọ̀nsẹ̀ ojú olóko ní kùlùbùkùlùbù yìí ìlú kálẹ̀ pé yìí kábíyèsí hmm. ọ̀dà. tó wà tí wọ́n lò tí wọ́n lu ìlú náà dandandandandandan tí wọ́n bá ti lu ìlú yìí orí òrìṣàgbémọ̀sán ni ó wù yóò wá bọ́ta yóò bọ́ta yóò bọ́ta àwọn ará ìlú wà bọ òrìṣà náà àmọ́ ìwọ̀n wá rí ìlú yìí wọ́n rí ìlú yìí ọmọge mẹ́ta tí ò tí mọkùnrin kankan virgins ṣé ò tí ì mọkùnrin kankan àti ẹ̀jẹ̀ ọmọ tuntun ni wọ́n fi ń bọ́ ni wọ́n ti wá rí ohun èlò yìí wọ́n ti rọ́mọge mẹ́ta wọ́n ti rí ẹ̀jẹ̀ ọmọ tuntun àmọ́ kò sílù tí wọ́n fi pè òrìṣà Gbémọṣánlẹ̀ síta ní ń fà tí Gbémọṣánlẹ̀ ṣe ń bínú kíkí wá lọ́nà àbáyọ. ọ̀rọ̀ yìí ló tọ́jú sí mi o. ọ̀rọ̀ ìlú yìí máa ti kọjá bó ṣe ń wí bọ́mọdé ṣe ń kú náà làgbà ń kú gbogbo wọn ń kú wèrèwèrè. ó ní agbára òtún gbọ́kàn tó ṣẹlẹ̀ lánàá máa wò lè jẹ́ sọ́kún má pẹ́ lẹ́kún. Àlàmú inú burúkú kan rò mí mo fọ́ sáré ṣègbọ̀nsẹ̀ níyẹn ti bẹ̀rẹ̀ sí romi wo fọlànà ìgbọ̀nsẹ̀ lẹ́ẹ̀kẹ́ ló àná yé jẹ̀wà mọ́ jẹ̀wà mọ́ dẹ́kun má pẹ́ o hmm. n ò dó síbi o dákun má pẹ́ o. wàhálà náà ò gbọdọ̀ pẹ́ ọ́ náà náà yóò mọ jẹ̀wà mọ́ ẹ òun jẹ̀wọ̀ òun jẹ̀fọ́ ìgbésẹ̀ òsín ní gbí ọ̀pẹ́ ọ́ gbọ́pẹ́. mo wà bẹ́ẹ̀. fọlá náà múra sí i. Ah. mo ní jẹkújẹ yìí. ọmọ òní lè gbà yìí mo ní ọmọ máa jẹ wà ẹ bó ṣe kó ẹ̀fọ́ jẹ lá fọlá wọ́n á bá mi lóko bọ́lá náà ọ̀dà kò burú kúkú mọ̀ lóko tètè múra o kò wá bá mi. ìmọ̀ dúró náà. ládọjà ọ̀dà kò ní. wọ́n sì ní pé bíbá bá kú afẹ́rú ojú bọ́gẹ̀dẹ̀ bá kú afọ bẹ́ẹ̀ rọ́pò kódóyè bá kú afọ lóyè ilẹ̀ tán ni. ká lè gbé sílẹ̀ ká lè ṣe òòṣà lẹ́yìn náà gbogbo ohun tó ń. àṣírí tẹ́ ẹ bá ń lọ lọ ah, ah, ah. pé kí n gbé lu ká lè gbé sílẹ̀. bó ṣe rí nù. ẹlẹ́dàá mọ̀ gbà wá o gbà wá lọ́wọ́ apárọ́mọ́ni ta ló sọ pé mi mo gbé lu ká lè gbé. àmọ́ ẹni pagúnlógún kò mọ̀ ní kádùn ẹni sì pàkàlàmọ̀gbò kan kò ní pósù ẹni gbẹ́lu kálẹ̀ pé kò ní pẹ́rùn méjì nítorí pé ìran apalàǹgbá kan kì í kẹ́rùn méjì èmi gbẹ́lu kálẹ̀ pé kábíyèsí ṣùgbọ́n. lẹ ṣe fún mi ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ mi. lájọ ọjà má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣẹra wa ìwọ náà mọ̀ wípé ọ̀rọ̀ àdùkẹ́ tí a jọ ń dùn lọ́jọ́ tó ti pẹ́ léyìí tó jẹ́ pé ọwọ́ mi ló já sí mo mọ̀ pé náà òdò ń gbà yẹn ó dẹ̀ ṣèlérí wípé wàá gbẹ̀san àmọ́ ọ̀nà tó gbà yìí ó le gan. kábíyèsí ọ̀rọ̀ àdùkẹ́ ọ̀rọ̀ bí ọgbọ̀n ọdún sẹ́yìn ń sọ yìí kábíyèsí ẹ ti ẹ ti gòrí tẹ bàbá yín gbà tẹ ń sọ yìí o ah, wọn kan alẹ ní kábíyèsí òun gbélu ká lè pé òun gbélu ká lè pé kábíyèsí. kábíyèsí kábíyèsí ṣé ẹ sì rò pé ládọjà ó sì sọ yín pé tọ èmi ni o àjẹ tí pọmọjẹ rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀ ni ọ̀tún kábíyèsí láì bàjẹ́ pé a bá wá nǹkan kan sí i ká gbà nǹkan sí i lápò kò ní jẹ́wọ́ ẹ bẹ́ẹ̀ rí ní ìsìn. <laughs> tó bẹ̀rẹ̀ sí rọ̀jò ìpèlé alórí ààfin tí rọ̀jò èpè ó ní akọ aláàgbá sẹ́rùn méjì táyà ni ò ní sẹ́rùn méjì wọ́n ní lágbájá á fi ọjọ́ yè ṣùgbọ́n ò máa ń ṣépè ó ní kò ní dáa fún bàbá ẹni tó ní pò ṣépè kí lèyí tó ń ṣe. èmi ti ní sùúrù fún yín tó o ọ̀rọ̀ sì ń yabọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan èmi ò tí ì fẹ́ kú nísìn bẹ́ẹ̀ lèmi náà sì fẹ́ jìrà ọmọ tèmi náà màá wá fi yín lẹ̀ máa kókó lu yìí ń lọ sílùú òdì kejì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wáyé ló ká lè pé tí àwọn alálẹ̀ ẹlẹ́sìn ìyọ yìí tán gbà yẹn tí òrìṣà gbémọ sẹ́lẹ̀ ò tí ì yanjú yín tán kẹ̀kẹ́ sí mi. olúwawo bóun ni àgbàlagbà rẹ ṣe fẹ́ máa sọ̀rọ̀ bí èwe báyìí gbóná èyí sọmọ ojo ògbókìtì àkìọ ni wíwọ́ ni kò yí ẹ̀sọ́ máa dì í lẹ̀dógún. Eh? wọ́n ní kò yí òfẹ́ ìgbọ́ta rí iwájú bàbá tó bí ọlọ́mọ fi gbọ́ta èèwà tí a ṣe àwa náà tá a jókòó yìí àgbẹ́nu ti pàápàá jùlọ kábíyèsí ń ṣe gudugudu méje yàyà mẹ́fà kàn fún alásìkò díẹ̀ àsìkò díẹ̀ ẹni ó gbélu káfojú ẹ̀ léde. ìgbọ́jà ni. ìwà làbọ̀ ń tẹ̀ ẹ́ ti ń ṣe é. ìlàbọ̀ ìlànà. olúwawo ṣe sùúrù àbọ̀ ló fẹ́. ó dáa akànnì tọ́ àti rẹ ni gbélú kalẹ̀ pé. bẹ́ẹ̀ni àbí ọ̀tún. bẹ́ẹ̀ni àti rẹ ni ó gbélú o àti rẹ ni ó gbélú kalẹ̀ pé ìwọ kàn fún àlónì sọ́la. ṣé ẹ ti wá bẹ́ńtàn lórí ṣé ẹ ti gé e lọ́wọ́ ṣé ẹ ti gé ẹsẹ̀ rẹ̀ yánnayànna àbí kí láwọn jàǹdùkú wá kí wọ́n dá sẹ̀ríà fún lórí ibú tí ò jẹ́ ká lè fi lú mi nílùú ká lè pé. ẹ ẹ olúwawo ọ̀jẹ̀ kọ́ sùúrù ọ̀jẹ̀ kọ́ sùúrù ìkókó rẹ̀ ni pé wòyí ọ̀la báyìí ìlú ká lè pé òjáde àbí ẹ̀yìn ládọjà àbí mo ti wí. <laughs> ṣe ele ìlú ní ìlú ní bá mi ìlú ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìlú ní. tó ń di ọmọ mi ọmọkùnrin èdó sójú kan ọ̀nà kò sí wọ́jà ní bó ti jẹ́ ọmọ olóyè láàrin ìlú tí mo jẹ́ ọmọ gbajúmọ̀ ọmọ yín yìí bí n bá tún mú sẹ́ẹ̀lù náà mọ́ ẹ̀rí báyìí wọ́n ti ń pè mí káàkiri òde mo ti ń lùlù mo ti bí n báyìí lè dún ìlú ní àgbo báyìí ìjó bẹ̀rẹ̀ àwọn ọmọge mọ̀ jó ni. àgbà ti ń dé náà nù ọmọkùnrin ti ń dé nù. ọ̀dà bẹ́ẹ̀ ni jẹun awo jẹun òdùn ẹ fẹ́ wo ẹ wò lù. jẹun jẹun jẹun ọ̀nì gan ni a fi jẹun. ẹ lẹ fẹ́ wò lù báàmì. ọ̀kárì jẹun jẹun. ìlú ń dá pọ̀. báàmì kí ló dé báàmì. mo gbé o mo gbé o. gbé ibo wa. rọ́pò ti pa mí kí mo ṣe bá mi. ọ̀pọ̀ ti pa mí. ìlú jẹ́ ìlú jẹ́ mi kan gbẹ pé. ìlú ká péré. ìlú ká pé tà ń wá nù tí ò já lè ṣe òòṣà gbémọsánlẹ̀. mo kàn rí ni èmi bá jí gbé tèmi gbà pé wọn wọn ló mọ̀. ká sọ fún pàgà pàgà. o ti pa mí. lọ́kọ̀ ti pa mí. àbá mi àbá mi kí mo ṣe. bá mi ẹ wá ní kí. ìlú ò gbọ́dọ̀ rí ìlú yìí lọ́wọ́ rẹ̀ n ò gbọ́dọ̀ mọ̀ pé sàkáání mi lìlì wà. Ah. Ah. bá mi kí bá kàlọ kàlọ kàlọ. ìsìnkú àwọn ọ̀fẹ́ kú nílẹ̀ yìí o àwọn ọ̀fẹ́ kú nílẹ̀ yìí o àwọn ọ̀fẹ́ kú nílẹ̀ yìí o. ńlẹ̀ ó ti tó gẹ́. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. àrùn tó wà ńlẹ̀ ó ti tó gẹ́. àwa ò fẹ́ yìí o. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. àrùn tó wà ńlẹ̀ ó ti tó gẹ́. àwa ò fẹ́ yìí o. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwọn tó wà lẹ̀ ó tó lẹ̀ àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwọn tó wà lẹ̀ ó tó lẹ̀ àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àrùn tó wà nílẹ̀ ó tó gbé àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. ẹ̀yin ọ̀dọ́ káàkiri yóò dára fún yín àwọn alálẹ̀ ilẹ̀ yìí yóò gbé yín gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú la rí nítorí àwa gan àsun láti rí i pé gbogbo ẹ̀ wá sópin ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú wípé láìpẹ́ yìí a ó wá nǹkan ṣe sí i ẹ̀ẹ́dẹ̀ gbọ́ èsì ayọ̀ mo fẹ́ rọ̀ yín pé kí ẹ máa lọlé. kábíyèsí. kì í ṣọ̀rọ̀ láìpẹ́ láì jìnnà ní kánmọ́kánmọ́ ní kánmọ́kébé ni ní lọ́wọ́lọ́wọ́ ni àwọn gẹ́gẹ́ wá nǹkan ṣe sí olórí mi yín tẹ ẹ̀ bá ìgbésẹ̀ a máa kó lu yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ̀yin ọ̀dọ́ mo tún fi dá ẹ lójú lẹ́ẹ̀kan sí i ẹ ò gbọ́ èsì ayọ̀ ó yẹ máa lọ lẹ́yìn. àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àrùn tó wà nílẹ̀ ó tó tó yẹ àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o àrùn tó wà nílẹ̀ ó tó yẹ àwa ò fẹ́ kú nílẹ̀ yìí o. kábíyèsí ní ká gbé yín wá sáàfin ní kíákíá. wọ́n sì fi dandan sí wípé kẹ́ ẹ tẹ̀lé wa ní rọrùn. wọ́n ní tẹ́ bá wá kọ̀ tẹ ní ẹ ní tẹ̀lé wa ní rọrùn. wọ́n ní a lè gé bí apá bí ọwọ́ bí etí bó sì ṣe orí náà ni wọ́n la lè gé wa ìyẹn mi kòkòrò tó mú létí gí òbí kò máa jẹ́ agbádùn òbí o. wọ́n ti yà lábàgbé nílùú lẹ̀ kékeré àti máa gorí ẹ̀ èmi ládọjà nílùú yìí. ẹ̀yin kọ́ ah. èmi ni. kíkíkí rẹ̀ tún dọ́dọ̀ yẹn sọ yàgbẹ́ mi. èmi ń bọ́. nǹkan ṣe nǹkan ṣe àṣé inú ilé ọ̀tún ni ìlú tó ń da ìlú Kálépérú wà láti ìjọ yìí tọ́tún sì ń lérí pé Ládọjà ló gbé lù aṣọ́mọ rẹ̀ ló gbé níbo lọ̀tún ó yà sí ṣé yóò lè lọ kojú kábíyèsí láti sọ fún kábíyèsí pé ọ̀dọ̀ òun nílùú wà ah, níbo gan-an ni wọ́n gbé Ládọjà lọ́wọ́. ọ̀tún. kábíyèsí. mo ń bọ̀. ọ̀dà ọ̀dà. kábíyèsí ẹ káàbọ̀. mo ti gbé alákọ̀rí ẹ̀jù sínú túbú. a wà torí ọ̀rọ̀ obìnrin dé ká wá sọ ìlú di ahoro. Hmm. àbí kò dà bẹ́ẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà ṣùgbọ́n kábíyèsí mo kàn ṣàkíyèsí ni yorùbá bọ̀ wọ́n ní tá a bá wò ó agun tá a bá tún wò ó kò tán ní gún mọ́ kábíyèsí ẹ gbọ́ ṣé tá a bá ti rí ìlú ẹ lè sọ ládọjà alẹ́. ọ̀tún ó ẹni tó gbé ìlú ni. rárá rárá rárá mo mẹ́nu gbẹ́nu mo mẹ́nu gbẹ́nu. kàn jẹ́ pé. ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún. Ah, kábíyèsí. kí ni kí ló dé náà. ọ̀rọ̀ lùyìí náà ni ló mú mi lómi báwọn ni mo ronú sí lọ kílídùú ọ̀sà kọ́ àmọ́ sí kílídùú ọ̀kọ́ àmọ́ sí. ṣèyí ogún ọdún máa ń jóni lọ́wọ́ fẹ́lifẹ́li adérọ́pò ìbámu jẹ́wọ́ o ti fẹnu yàrá ọbẹ̀ láàfin o ti sọ̀rọ̀ sẹ́ni tí ò yẹ ń sọ̀rọ̀ sí orí yeye ní mògún táìsẹ́ rẹ̀ ló pọ̀. mi ẹ dákun torí Ọlọ́run ẹ bò ń láṣìírí ẹ dákun n fẹ́ kú báyìí ẹ dákun ah, ẹ dákun. tí wọ́n bá yẹ mọ̀ pé wọ́n ah. ni o gbé ìlú yìí láàfin ah. kò sọ́nà àbáyọ rẹ hmm. ọ̀run làálàá hmm. hmm. kí mo fẹ́ ṣe báyìí. báwo bá mi bá mi ẹ jẹun wà báyìí a ní ẹ jẹun. sórí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìlú kálépe wọn ò gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ni ó gbé láàfin wọ́n ràn ọ́ lọ lórí ọ̀rọ̀ ìtọ́nbẹ́lẹ̀ yìí wọ́n ràn ọ́ lọ. ìràn ah, lọ. ìràn ọ lọ. ẹ ṣeun bàbá ẹ ṣeun. ìràn ọ lọ. n tí ò yé ọ pọ̀ ju n tó yé ọ lọ. Ah, ọ mọ̀ bó ṣe jẹ́ sí mi. bẹ́ẹ̀ ni mẹ́bọ́ mọ́ yín ni mí mo ló yọ̀ tún ni mí bẹ́ẹ̀ ni bá mi ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan mo ń lọ sí ọ̀nà oko mi ni bí mo ṣe rí arábìnrin kan nù hmm? arábìnrin tí mo rí yìí ó ti tó àkókò tó yẹ ó bímọ ibi tí gbé ń lọ tí ń lọ ó tẹsẹ̀ bọ ejò lẹ́nu ejò ejò bá bù sán ní ń pọ̀ kàkà kú ní ń pọ̀ kàkà kú tó ń tẹnu ẹ̀ bó o ṣe wáyé nù hmm? bó ṣe bímọ nù kó tiẹ̀ wá sọ pé tọ̀ ibi tó ń ti wá rèé o ibi mò ń lọ rèé o ibi ẹ lè bá wé ibi tí àwọn èèyàn mi rèé o àmọ́ rí èèyàn kankan bó ti ṣe nìyí tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. ọmọ jọ́sí náà lọ́hùn. bùrọ̀ àlè ni ìwọ ni. Hmm? bá mi èmi ìwọ lọmọ náà. bá mi ẹ má gbọ̀nà bá ń yọ sí mi. ṣé nítorí ọ̀lọ̀ ọ̀lù tí mo gbé ńlẹ́ fi fẹ́ kàn mí lọ́mọ. bó ṣe rí nù. bàbá mi. bó ṣe rí nù. bá a bá ka ẹrú ni. Ah inú ẹrú àbàjẹ́ ah. ìwọ lọmọ náà ah. ṣùgbọ́n adérọ́pò mo ràn ọ́ lọ mo ràn ọ́ lọ. bá mi ẹ dákun sẹ́ẹ̀rì ló bá tiẹ̀ jẹ́ kóòtọ́ náà ní pẹ̀yìn kan lè bí mi ah. ní ẹ ti gbé mi láti kékeré tẹ ẹ rè mi tí mo dì báyìí ẹ ṣèyàn bá mi náà lè jẹ́ tòótọ́ lọ́rọ̀ àwọn àgbà tí wọ́n sọ pé orí tí ò bá lani ni mò ń gbára aláwòrán kò ní tó ṣe bí òwe bàbá o ẹ dákun ẹ ṣáà ṣàánú mi ẹ ṣàánú mi ni. Ah. ọ̀dà. ìwọ ìwọ tánu. Ah, ọmọ mi mo wá wo kábíyèsí. èwo lẹ gbé síbí mo bàbá. Ah, kò sí nǹkan bẹ́ẹ̀ mo fẹ́. Ah. ìlú ká lè gbé bàbá. olóyè ọ̀tún agbájá ìbáwọ̀ jẹ ẹ̀yọ́ ọmọ. àmì ni mo ní ilé má pàdé ìta. ṣé kò wá ní sí pé àárín kan mú jẹ lórí ìyá òbá tí. olùdíje ọ̀gá wọ́n fẹ́ nira díẹ̀ wọ́n fẹ́ nira àti gan ah, ah, ah. kí wàá láàṣì báyìí o sáwọn ọmọ òtò. adirọ́pò adirọ́pò. báwo nu. ibi lọ wa bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. kíni lọ bó ni kẹ. ní ìlọ àwọ fi gbogbo nílẹ̀ náà wò. kí ló dé wàhálà ti ṣẹlẹ̀ o bàbá rẹ wà mí tí wọ́n so mọ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ pa ọ lórí ọ̀rọ̀ ìlú kálípẹ́ náà ni o. lórí ọ̀rọ̀ ìlú kálípẹ́. dúró ní sùúrù náà tẹ bàbá tèmi àbí bàbá tiẹ. bàbá rẹ. olóyè ọ̀tún. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. gbogbo bí àgbà. àní bàbá rẹ yá tètè tẹ̀lé mi ká lọ o. wọ́n fẹ́ pa o. adúlọ́. ṣe o àṣé ẹni afojújọ gan lè dá ni ẹni agbójú okùn lè òjò ẹni àgbà. ọ̀tún ìbá má jẹ́wọ̀. kábíyèsí mo lọ́rọ̀ kan àgbọ́yé kábíyèsí ẹ̀yin aráàlú èmi ò bá ní ká béèrè lọ́wọ́ ọ̀tún ibi tó ti rí ló kálé pé gan-an. ń gbọ́ ọ̀tún ibo ni o ti rí ìlú kalẹ̀ pé. ọ̀tún. kò ní dáhùn bó ṣe ṣe yẹn ló ṣe ṣe látẹ̀kàn ló ṣe ṣe látìgbà àti mú. Ah! kò sáwàwí kankan fún un kò sáwàwí. ọ̀ndà ọ̀ndà àwọn ni o ọ̀ndà àwọn ni ó. ó dà báwọn dé rọ́pò ọmọ rẹ̀ náà ló dé òun adérọ́pò tọ́ wọ́n ní ẹyẹ lẹ́kàn ẹ̀ bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ ìjàngbọ̀n kó dọjọ́ ìpọ́njú. E Kẹ́yẹlé ó padà lẹ́yìn afúnijẹ. báàrẹ̀ rèé o ó ti ṣeun tẹ́nìkan ò ṣe rí ojú rẹ̀ ó sì rú ohun tẹ́nìkan ò rí rí àmọ́ gẹ́gẹ́ bí ọmọ sí baba a ò mọ̀ bóyá onígbólóhùn kan àbí míì wí sí bàbá rẹ̀ kán tó ṣèdájọ́ fún. olórí ẹ̀ṣọ́ bá mi bọ́ ìlẹ̀kẹ̀ ọrùn ẹ̀ bá mi bọ́ bá mi yọ já bá mi yọ wá. ẹni afẹ́ a ní kó fẹ́ lójú. ata ló fi sẹ́nu ẹni a ní ó fún ní dídùn ọsàn kíkan ní fún ni mu. ọ̀tún ìbá tí má ti jẹ́ yìí ìbá tí má ti jẹ́ yìí. Hmm. adérọ́pò lẹ́ẹ̀kan sí i ǹjẹ́ onígbólóhùn kan tàbí òmíràn sọ. ibi nìran ìwọ ọ̀rẹ́ mi gbẹgbẹgbò sọ pé bàbá kan bàbá mi wọ́n so mọ́lẹ̀ jọ ń pójú rẹ fọ́ ọ̀rí bá mi rẹ lẹ̀ bá mi àbí bá rẹ ṣé wọ́n dá bá mi wọ̀ sí orí ẹ ti dàrú pátápátá lémi náà orí ẹ ti gbálẹ̀ rọ́pò mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ pọ̀ tá mi náà ni lónìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pọ̀ ọjọ́ tá mi ah bẹ́ẹ̀ ni ìwọ ilé ìbá mi rọ́pò ṣíọ hmm? ìrọ̀pò oh. alẹ́ yẹn ṣe bá mi kábèsí alá. àwọn owó tí n bá mú bọ́njọ́ bá lòde mo lòde ọmọ ọ̀tún o tí n bá kówó sábẹ́ ìrọ̀rí mi nígbò bá dàárọ̀ ọjọ́ kejì tó dòwúrọ̀ ọjọ́ kejì tí mo bá wówó bí mo kó sí n ò ní rówó mọ́ owó ti fẹ́ lọ àwọn ló sì sùn síbi tí mo kówó sí bẹ́ẹ̀ ni bá àwọn ló dó wọn báwọn ló kúnlẹ̀ yẹ bí wọ́n bá parọ́ mọ́ wọn ìkẹta ẹ̀wẹ̀ sẹ́ẹ̀rí tí n bá lòde táwọn ọmọge tẹ̀lé ń wálé gẹ́gẹ́ bí ọmọ gbajúmọ̀ tí mo jẹ́ tí wọ́n tẹ̀lé ń wálé tajọ wọlé bí bá mi bá ilé ṣẹ́jú pàkó fún ọ báyìí ọmọ bọ́mọ lọ́nu wọ́n ti mọ̀ tẹ́rí èmi tí fojú sùn wọ́n ti pẹ́tipẹ́ tí mo mọ̀ pé okùn ó dẹ wọ́n jọ kan wọ́n lọ́jọ́ gbogbo tó lọ́jọ́ kan tó lóhùn àná ọjọ́ tó lóhùn lóde yìí kábíyèsí aláyé kì í ṣe bàbá mi o ẹ̀yin náà ti ẹgbẹ́ wo mo ṣe dí láàrin ìlú ká máa lọ́mọ olè nílọ́hùn ọmọ gbéwìrì ọmọ ẹni tí ń fẹ́ wá irọ́ kì í ṣe mi. àbí ẹbí wọn ṣé gbogbo tí mo wú ṣe rán ni ṣé rán ni wọn nílé sọ̀rọ̀ wọn nílé sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pèsè jẹ wọn nílé sọ̀rọ̀ ó sì rínú kábíyèsí ẹ̀yin olóyè o mm. èmi yẹn e sọ mo lè o a ọmọ lọ nígboro káwọn ọ̀rẹ́ mi mọ ní orí ọmọ tí bàbá rẹ̀ jí ìlú gbénu irọ́ mo ti ní ìyá asòótọ́ kó dé báwọn olóòótọ́ ni mí àbẹ́ẹ̀rí báyìí ẹ̀yà wọn nílé sọ̀rọ̀ ẹ̀rí <laughs> àṣírí wọn ti ọ̀rọ̀ ti pèsè jẹ kábíyèsí ẹ tẹ̀síwájú nù tẹ bá fẹ́ ṣe fún ọ. àbó sì ní nǹkan tó fẹ́ sọ ni. adérọ́pò adérọ́pò ọ̀kàrẹ̀ wà á ti ṣe náà nù kódà ọ̀gbọ́n owó ẹ̀ dáa ṣùgbọ́n wá rántí o ẹyẹ lè bó ń lé jẹ kó bó ń lé mu kó dọjọ́ kan àjàgbọ̀n kó dọjọ́ kan àpọ́njú kẹyẹlé ó padà lẹ́yìn ẹni. Hmm. adérọ́pò o ò sì rántí àti bẹ̀rẹ̀ kọ́ ọ rántí bó o ṣe dọ́dọ̀ mi kó o rántí bí adániwáyé ti taari ẹ sí mi inú ẹ̀jẹ̀ mo ti gbé ọ mo sì ṣètọ́jú rẹ dìgbì tó wà lọ́wọ́lọ́wọ́. Ah! ènìyàn ni ó fẹ́ ni lójú àtà ló fi sẹ́nu ènìyàn ni ó fún ni dídídùn ọsàn kíkanú rẹ̀ ló máa ń fún mu ikú tí mo fẹ́ kú yìí ẹ̀jẹ̀ ni ọ̀tá alẹ́ o ṣùgbọ́n ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yóò mà béèrè wo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yóò mà béèrè wo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ á mà ṣe béèrè wo. Hmm. kò burú kò bàjẹ́ ó ṣe lédè ara mi ṣùgbọ́n o mo fẹ́ kẹ́ ẹ rántí ikú tí mo fẹ́ kú yìí ẹ̀jẹ̀ aláìsí àké ẹ̀jẹ̀ aláìsí àké ẹ̀jẹ̀ aláìsí àké. àkútú kú yín lọ. èwo ní sọ ọtún. Ah, ah. ẹ̀jẹ̀ wo ló ń ké. ẹ̀jẹ̀ wo ló ń ké. Um, olórí ẹ̀ṣọ́. èèyàn ò kábíyèsí. ẹ gbé kẹ bẹ ọ̀rọ̀ ẹ. ẹ bí kábíyèsí ẹ pàdánù. sẹ́yìn náà rí sẹ́yìn náà rí ẹni tá à ń torí rẹ̀ gbàwẹ̀ tí ń jọ̀sán ẹni ta ni kò fẹ́ ni lójú ata ló fi sẹ́nu sẹ́yìn náà rí ìwà ọ̀dàlẹ̀ ìwà ìkà akíndanidání ẹ̀dá tí adérọ́pò ń ṣe bàbá tó gbéjà rẹ̀ jà tó lóun ò fẹ́ kí ará ìlú mọ̀ pé wọ́n ló gbé ìlú tó wá yọ́kẹ́lẹ́ lọ sọ ìlú sáàfin táwa ara mú tí ò wá sọ pé ò rí ṣe rí wa ọ̀dàlẹ̀ náà tí adérọ́pò wù hmm. mo mọ̀ pé àwọn tí ń wù mí náà ní ibi tẹ́ tí ń wù mí ẹ ti máa pé ah, ìkà lọ́mọ ọ̀dájú lọ́mọ ìkà lọ́mọ ọ̀dájú lọ́mọ hmm, èèyàn burúkú ni hmm, ta wá nìwọ náà ta nìwọ náà bí ra rẹ léèrè bí ọdún kù sí ṣé Jésù ṣe ni Jésù ṣe Jésù dúró gẹ́gẹ́ bíi bí ọ̀tàn tí ó ṣe àmọ́ ó gba kú wa lórí òkè káfárì. Okay, àwa ọmọ èèyàn wá sọ pé ta ni aláàmọ́ àgbàgbọ́nú rẹ̀ ń ṣìọ́ wọ́n á ní jésù ń ṣe ọlọ́run ṣe irú ìwà wo ìwà ọ̀dàlẹ̀ ni ẹ̀jẹ̀ aláìṣẹ̀ wa ń ṣàn lórí òkè káfárì ó wá kú fún ọmọ ẹ̀dá aráyé àwọn ògbà akọ aláàmọ́ àtẹ̀síwájú náà wọ́n ṣe owó burúkú tá à ń ṣe ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àkéwò ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àké o tó bá jẹ́ pé lóòótọ́ ló wà ní ẹgbẹ́ àwọn tó wà ní ẹgbẹ́ nǹkan tí adérọ́pò ń ṣe tó bá ti pé onírọ́ ni ẹ́ tó sì ń parọ́ nsọ tí jésù sì kú fún ọ adérọ́pò ni ọ́ tó bá ń jalè adérọ́pò ni ọ́ tó bá ń sẹ́sọ adérọ́pò ni ọ́ tó bá ń ṣépè adérọ́pò ni ọ́ tíṣẹ́ burúkú bá sì kù lọ́wọ́ rẹ adérọ́pò ni ọ́ ẹ̀jẹ̀ aláìsí àké o níbikíbi tó o jókòó sí òun kúnlẹ̀ lórí eékún rẹ̀ bó bá sì jẹ́ pé ó dìde náà ni kó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Jésù ti kú fún wa o òun kọ́ ló ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ wa ló ló kú fún o ikú tí ì bá kú òun ló mà ti kú fún wa ìyà tí ì bá jẹ òun ló ti jẹ fún wa ẹ má jẹ́ ká kọ̀ ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn ẹ máa gbàdúrà bí tẹ̀jókòó sí ìwọ tó bá mọ́ra rẹ̀ gẹ́gẹ́ bí adérọ́pò kí ọlọ́run máa dáríjì ọ kí ọlọ́run dáríjì ọ máa gbàdúrà àwọn pásítọ̀ àtàlùfáà àbáwọn adarí ibi tẹ̀tí wọn sì ṣe pé baálé ilé ni tí wọn wá ràn tẹ̀síwájú láti bí lọ pé gbogbo wọn jọ jẹ́ kí wọ́n gbàdúrà kí wọ́n bá ọlọ́run làjà yóò dára fún yín o ẹ ṣe púpọ̀ olówó ràn yín lọ á sì délé lógo á délé sinmi ẹ ṣe púpọ̀.